Iṣẹ́ àwọn àpọ́stélì orí kejìdínlọ́gbọ̀n. Nígbà tí gbogbo wa sì yọ tán ni àwa mọ̀ pé Mélítà ni a ń pe erékùṣù náà kì í sì ṣe oore díẹ̀ ni àwọn aláìgbédè náà ṣe fún wa nítorí tí wọ́n dáná wọ́n sì gba gbogbo wa sí ọ̀dọ̀ nítorí òjò ìgbà náà àti ìtorí òtútù nígbà tí Paul sì sa ìdì ìwọ̀nwọ́n igi jọ tí ó sì kó sínú iná àpamọ́lẹ̀ kan ti inú ooru jáde ó dì mọ́ ọ ní ọwọ́ bí àwọn aláìgbédé náà sì ti rí i tí ẹranko olóró náà dì mọ́ ọ ní ọwọ́ wọ́n bá ara wọn sọ pé. dájúdájú apànìyàn ni ọkùnrin yìí ẹni tí ó yọ nínú òkun tán ṣùgbọ́n tí ẹ̀san kò sì jẹ́ kí ó wà láàyè. òun sì gbọn ẹranko náà sínú iná ohunkóhun kan kò ṣe é ṣùgbọ́n wọ́n ń wòye ìgbà tí yóò wú tàbí tí yóò sì ṣubú lulẹ̀ kú lójijì nígbà tí wọ́n wò ó títí tí wọn kò sì rí nǹkan kan kí ó ṣe é wọ́n pa iyè dà pé òrìṣà kan ni ọkùnrin yìí ní agbègbè ibẹ̀ ní ilẹ̀ ọkùnrin ọlọ́lá erékùṣù náà wà orúkọ ẹni tí à ń pè ní Publiu ẹni tí ó gbà wá sí ọ̀dọ̀ tí ó sì fi inú rere mú wa wọ̀ ní ijọ́ mẹ́ta ó sì ṣe bàbá Publiu dùbúlẹ̀ àrùn ibà àti ọ̀rìn ẹ̀rí tí paul wọlé tọ̀ lọ tí ó sì gbàdúrà fún nígbà tí ó sì fi ọwọ́ lé ó mú un lára dá nígbà tí èyí sì ṣe tán àwọn ìyókù tí ó ní àrùn ní erékùṣù náà tọ̀ ọ́ wá ó sì mú wọn lára dá àwọn ẹni tí ó bu ọlá púpọ̀ fún wa nígbà tí àwa sì ń lọ wọ́n di nǹkan gbogbo rù wá sí àbáṣe aláìní àti oṣù mẹ́ta àwa wọ ọkọ̀ Alexandria kan tí ó lo àkókò òtútù ní erékùṣù náà àmì èyí tí í ṣe kásítọ́rù òun pólúkúṣù nígbà tí àwa gúnlẹ̀ sí sírákúṣè àwa gbé ibẹ̀ ní ijọ́ mẹ́ta láti ibẹ̀ nígbà tí àwa lọ yíká àwa dé rẹ́jíọ́nì àti lẹ́yìn ijọ́ kan afẹ́fẹ́ gúúsù dìde ní ijọ́ kejì rẹ̀ wá sì dé puteoli níbi tí a gbé rí àwọn arákùnrin tí wọ́n sì bẹ̀ wá láti bá wọn gbé ní ijọ́ méje bẹ́ẹ̀ ni àwa sì lọ sí ìhà róòmù àti láti ibẹ̀ nígbà tí àwọn arákùnrin gbúrò wa wọ́n wá títí wọ́n fi dé api fọ́rọ́nì àti àròjẹ mẹ́ta láti pàdé wa nígbà tí paul sì rí wọn ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó mú ọkàn le nígbà tí àwa sì dé róòmù balógun ọ̀rún fi àwọn òǹdè lé olórí ẹ̀ṣọ́ lọ́wọ́ ṣùgbọ́n wọ́n jẹ́ kí Paul kí ó máa dágbé fún ara rẹ̀ pẹ̀lú ọmọ ogun tí ń sọ ó sì ṣe lẹ́yìn ijọ́ mẹ́ta Paul pe àwọn olórí Júù jọ nígbà tí wọ́n sì péjọ ó wí fún wọn pé. ará bí ó ti ṣe pé èmi kò ṣe nǹkan lòdì sí àwọn ènìyàn tàbí sí ìṣe àwọn bàbá wa síbẹ̀ wọ́n fi mí lé àwọn ará Róòmù lọ́wọ́ ní òǹdè láti Jerúsálẹ́mù wá nígbà tí wọ́n sì wádìí ọ̀ràn mi wọ́n fẹ́ jọ̀wọ́ mi lọ́wọ́ lọ nítorí tí kò sí ọ̀ràn ikú lára mi ṣùgbọ́n nígbà tí àwọn Júù sọ̀rọ̀ lòdì sí i èyí sún mi láti fi ọ̀ràn mi lọ Késárì kì í ṣe pé mo ní nǹkan láti fi orílẹ̀-èdè mi sùn sí ǹjẹ́ nítorí ọ̀ràn yìí ni mo ṣe ránṣẹ́ pè yín láti rí yín àti láti bá yín sọ̀rọ̀ nítorí pé nítorí ìrètí Ísírẹ́lì ni a ṣe fi ẹ̀wọ̀n yìí dè mí. wọ́n sì wí fún un pé àwa kò rí ìwé gbà láti Jùdíà wá nítorí rẹ bẹ́ẹ̀ ni ẹnìkan nínú àwọn arákùnrin tí ó ti ibẹ̀ wá kò ròyìn tàbí kí ó sọ̀rọ̀ ibi kan sí ọ ṣùgbọ́n àwa ń fẹ́ gbọ́ ní ẹnu rẹ ohun tí ìwọ rò nítorí bí ó ṣe ti ìsìn ìyapa yìí ni àwa mọ̀ pé níbi gbogbo ni à ń sọ̀rọ̀ lòdì sí i nígbà tí wọ́n dá ọjọ́ fún ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó tọ̀ wá ní ilé àgbàwọ̀ rẹ̀ àwọn ẹni tí ó sọ àsọyé ọ̀rọ̀ ìjọba ọlọ́run fún ó ń yí wọn lọ́kàn padà sípa ti jésù láti inú òfin mósè àti àwọn wòlíì wá láti òwúrọ̀ títí ó fi di àṣálẹ́ ẹlòmíràn sì gba ohun tí ó wí gbọ́ ẹlòmíràn kò sì gbàgbọ́ nígbà tí ohun wọn kò ṣọ̀kan láàrin ara wọn wọ́n túká lẹ́yìn ìgbà tí paul sọ̀rọ̀ kan pé. òtítọ́ ni ẹ̀mí mímọ́ sọ láti ẹnu wòlíì àìsáyà wá fún àwọn bàbá wa wípé tọ̀ àwọn ènìyàn wọ̀nyí lọ kí o sì wí pé ní gbígbọ́ ẹ̀yin ò gbọ́ kì yóò sì yé yín àti ní rírí ẹ̀yin ò rí ẹ̀yin kì yóò sì wòye nítorí tí àyà àwọn ènìyàn yìí sé bọ́ etí wọn sì wúwo láti fi gbọ́ ojú wọn ni wọ́n sì ti dì. Si nítorí kí wọn kí ó má bàa fi ojú wọn rí kí wọn kí ó má bàa fi etí wọn gbọ́ àti kí wọn kí ó má bàa fi ọkàn wọn mọ̀ kí wọn kí ó má bàa yí padà àti kí èmi kí ó má bàa mú wọn lára dá ǹjẹ́ kí ẹ̀yin kí ó mọ èyí pé a rán ìgbàlà sí àwọn kèfèrí wọn ò sì gbọ́. nígbà tí ó sì sọ ọ̀rọ̀ wọ̀nyí fún wọn tán àwọn Júù lọ wọ́n bá ara wọn jiyàn púpọ̀ paul sì gbé ilé àgbàwọ̀ rẹ̀ lọ́dún méjì tọ̀tọ̀ ó sì ń gba gbogbo àwọn tí ó wọlé tọ̀ wá ó ń wàásù ìjọba ọlọ́run ó sì ń fi ìgboyà gbogbo kọ́ni ní ohun àánì tí í ṣe ti jésù kristi olúwa ẹnìkan kò dá lẹ́kun.